Allah àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ tí ń wò wá láti ojú amóhùnmáwòrán Sunna TV Yorùbá ìlú Kútọ́nù la fi kalẹ̀ sí lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ olómìnira ìròyìn àpapọ̀ ti àsìkò yìí ló ń dé sí ojú amóhùnmáwòrán yìí Adéyínká Adéwòyè lónìí ìròyìn yìí síwájú ká tó máa lọ ẹ jẹ́ àmọ́ ẹ̀rọ yìí létí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wo Sunna TV Yorùbá lórí decoder strong láyìn ìta sì kàn sáyà sí pẹ̀lú ìfẹ́ tẹ̀ lé sí wa a sì yẹ́rọ̀ yìí pé kẹ́ ẹ túbọ̀ tó máa wò wá síwájú kí ẹ sì máa ṣe àtọ́ka ojú amóhùnmáwòrán fáwọn èèyàn míì bákan náà lẹ́tọ́ lè láǹfààní láti máa bá wa pàdé lórí àwọn ẹ̀rọ ayélujára pẹ̀lú títa ìkànnì Sunna TV Yorùbá lórí Facebook Twitter Instagram Snapchat TikTok WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sì tún láǹfààní láti máa jẹ ìgbádùn àwọn àtúntẹ̀ ètò tá a bá ti ṣe lórí YouTube pẹ̀lú títẹ Sunna TV Yorùbá ẹ máa wò wá tẹ́sí máa rí àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan jẹ ìgbádùn wàyí ẹ bá mi wá nǹkan fìdílé láti lè máa gbádùn ìròyìn ti àsìkò yìí ọ̀gbẹ́ni Sàká Láfíà ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà fún ètò ààbò àti ọ̀rọ̀ abẹ́lé tó sì jẹ́ aṣojú àwọn ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù nílé ìgbìmọ̀ asòfin òní wọ́n yàn gẹ́gẹ́ bí ààrẹ fún àjọ tó mójútó ètò ìdìbò nílẹ̀ yìí eléyìí tí a mọ̀ sí conseil electoral gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi sọwọ́ sáwọn oníròyìn lẹ́yìn ètò ìdìbò ọ̀hún ni wọ́n ti yan ọ̀gbẹ́ni Aurelien Luke Nicolas àsọ̀gbà gẹ́gẹ́ bí agbẹnusọ fúnjọ ọ̀hún olóṣojú àwọn amòfin nínú àjọ conseil electoral lọ́jọ́bọ̀ tó kọjá yìí ní ètò ìdìbò ọ̀hún wáyé lẹ́yìn ìgbà tí wọ́n ti gba ìbúra láti ọwọ́ ààrẹ Patrice Talon tí wọ́n sì ti jẹ́jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè pé àwọn ṣetán láti tukọ̀ àjọ tí ó mójútó ètò ìdìbò nílẹ̀ yìí lọ́jọ́ iwájú tẹ́ ò bá gbàgbé àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún òní wọ́n yàn pẹ̀lú àgbékalẹ̀ ètò àbádòfin tuntun eléyìí tí àpọ́nlé nínú ètò tí wọ́n fọwọ́ sí níbi ọdún kan àbọ̀ ó lé díẹ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń kí wọn kú oríire tẹ́ ò bá gbàgbé ìkan nínú wọn ti ṣe ọ̀gbẹ́ni Nicola àsọ̀gbà òní wọ́n yàn láti inú ìjọ àwọn amòfin tí alàgbà sàká láfíà tó jẹ́ ààrẹ sì jáwé olúborí láti ilé ìgbìmọ̀ asòfin nínú àwọn ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù ọ̀gbẹ́ni Bukari Adam Sule ẹni tó fi kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ bóun ṣe ọmọ ìgbìmọ̀ mọ́ òní wọ́n yàn gẹ́gẹ́ bí aṣojú láti ilé ìgbìmọ̀ asòfin lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n kéré jù tí ààrẹ patista, Talon sì yan ọ̀gbẹ́ni Sani Kunu gẹ́gẹ́ bí aṣojú ìjọba àwọn ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n jẹ́ ìgbìmọ̀ ẹlẹ́ni márùn tí ó máa mójútó ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Kofi Adolf Jimoh ààrẹ Patrice Talon ló yan òun nígbà tí olórí ẹgbẹ́ alátakò yan ọ̀gbẹ́ni Sani Kunu gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbìmọ̀ tí ó máa mójútó ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí wọ́n ti wá sọ báyìí wípé ní kété tí àwọn ti gba ipò ya tí àwọn sì ti bẹ̀rẹ̀ sẹ́ nípa ẹ̀rẹ̀ o kò sí nǹkan kankan tó kù fún àwọn láti ṣe mọ́ ju bí ètò ìdìbò lórílẹ̀‐èdè yóò ṣe ní ìlọsíwájú àti ìdàgbàsókè sí lọ́jọ́ iwájú tó ń bọ̀ ọ̀jọ̀gbọ́n Benjamin Nkpati tí ṣe mínísítà tó mójútó ètò ìlera lórílẹ̀‐èdè ti rọ gbogbo àwọn ènìyàn pàápàá gbogbo àwọn tí wọ́n bá láǹfààní láti fún èèyàn lẹ́jẹ̀ àwọn tó ti máa ń ṣe tẹ́lẹ̀ àbẹ́ àwọn tó bá fẹ́ ṣe fún ìgbà àkọ́kọ́ láti má gbàgbé pé àsìkò tó ti tó láti tún lè máa ṣe ìfisílẹ̀ ẹ̀jẹ̀ eléyìí tó máa ń wáyé lọ́dọọdún ọ̀jọ̀gbọ́n Benjamin Pati sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ Jímọ̀ tó kọjá yìí lásìkò tó náà fi ẹ̀jẹ̀ sílẹ̀ ó ní ìgbésẹ̀ yìí ó ní àjọ ìṣọ̀kan àgbáyé fọwọ́ sí eléyìí tó sì dá gidigidi láti máa ṣe ìtọrẹ àánú ẹ̀jẹ̀ fáwọn ènìyàn ó ní káyọ̀ ti pé ìwé mímọ́ kan sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì ẹ kò tọ́jú ẹ̀ nípa ṣíṣe eléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là ń gbàlà bẹ́ẹ̀ la ní àkọsílẹ̀ gidi tó dáa níwájú ọlọ́ọ̀ ó wá rọ gbogbo àwọn ènìyàn pàápàá àwọn tí ò bá tí ì máa kópa pé kún lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ wọn kún lè bá a mọ̀ bóyá wọ́n ní àǹfààní láti fún yàn lẹ́jẹ̀ tí ẹ̀jẹ̀ wọn sì dáa mọ́ bá ti ṣe lè kún gbìyànjú láti yọ sí àwọn ààyè ìfẹ̀jẹ̀ sílẹ̀ kí àwọn náà lọ fún èèyàn lẹ́jẹ̀ ó ní àpẹẹrẹ gidi lòún fi lélẹ̀ gẹ́gẹ́ bí mínísítà tó mójútó ètò ìlera lórílẹ̀‐èdè nípa sísíwájú láti lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀ ọ̀gágun John Baptist Aho ló ṣe ìfilọ́lẹ̀ ìdánwò àti wọlé sí ilé ẹ̀kọ́ gíga ti àwọn ọmọ ológun tó jẹ́ tàwọn obìnrin eléyìí tó wà nílùú bẹ̀bẹ̀rẹ́kẹ́ àti tìlú láti tẹ̀ǹgù lápapọ̀ ó lé ní àádọ́ta èèyàn tí wọ́n forúkọ sílẹ̀ láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan fún ìdánwò ọ̀hún níbi tí àpapọ̀ àwọn tí wọ́n jókòó ṣe ìdánwò ti tó ọgọ́rùn-ún mẹ́fà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti gẹ̀ǹkọ́mẹ̀ tó wà nílùú ìlókùsá ní gbọ̀ngàn ìdánwò ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ọ̀gágun Patrick Baptist Aho ti ṣe adarí àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè ní ìdánwò ṣe pàtàkì fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún torí pé gbogbo ẹni tó bá ṣe àṣeyege ni ó láǹfààní láti wọlé sílé ẹ̀kọ́ gíga ti àwọn ọmọ ológun tó jẹ́ tàwọn obìnrin ó wá sọ di mímọ̀ pé pẹ̀lú ìlànà tí a gbé tí àwọn gbé kalẹ̀ kó lè bàa jẹ́ pé gbogbo ìpínlẹ̀ méjìlá tó ń bẹ lórílẹ̀‐èdè ni wọ́n ti gbà wọ́n wọlé sílé ẹ̀kọ́ àwọn ọmọ ológun ló fà á tí àwọn fi mú ọmọ àádọ́ta láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó sì sọ di mímọ̀ wípé èèyàn mẹ́rìndínlógójì tó bá ṣe àṣeyege jù ó ní ìjọba yóò mú láwọn ìpínlẹ̀ méjèèjìlá ọ̀hún ó ní èèyàn méjìdínlógún ọ̀hún mẹ́rìndínlógún ọ̀hún lógójì ọ̀hún òun ń túmọ̀ sí wípé èèyàn mẹ́ta láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó wá rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣèdánwò láti rí pé wọ́n kọ́ tó dáa kalẹ̀ kí wọ́n lè bá a ṣe àṣeyè àti àṣeyege tí alákànṣepọ̀ ó sì gbà á ládùúgbà pé ọlọ́run ọba yóò jẹ́ kí oníkálukú wọn kó gbèsè ayọ̀ ilé ẹjọ́ tó ń gbógun ti ìwà àjẹbánu ìgbésùmọ̀mí àti ìṣòwò ìlú bákubàku ti sọ di mímọ̀ pé kí àwọn mẹ́fà kan kí wọ́n sì lọ́ọ́ máa gba àtẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbáko nínú ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ lọ́jọ́bọ̀ tó kọjá ẹ̀ òun ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn mẹ́fà ọ̀hún òun ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nípa mímọ̀ ṣe òwò oògùn olóró eléyìí tó lòdì sí òfin àjọ ìṣọ̀kan àgbáyé bẹ́ẹ̀ ni ilẹ̀ Benin wa náà tako gbígbèkùn olóró lára àwọn tí wọ́n fẹ̀sùn kàn ó ní wọ́n ti rí ọmọ orílẹ̀-èdè Spain kan eléyìí tí wọ́n ní kó sì lọ́ọ́ máa ẹ̀wọ̀n fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbáko bẹ́ẹ̀ ni àwọn márùn-ún míì tí àwọn jẹ́ ọmọ orílẹ̀-èdè ni wọ́n ní ọdún mẹ́wàá ni àwọn lò fún àkọ́kọ́ tí wọ́n sì tún padà lo ọdún márùn pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́jọ́bọ̀ tó kọjá yìí ni ìdájọ́ ọ̀hún wáyé nílé ẹjọ́ tó ń gbógun ti ìwà àjẹbánu ìgbésùmọ̀mí àti ìṣòwòlò bákubàku tó wà nílùú àjàṣẹ́ onídàájọ́ sọ di mímọ̀ wípé ìjọba orílẹ̀-èdè ti tako gbígbé oògùn olóró torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní oògùn ti sọ ayé wọn di báṣubàṣu tó sì ti ba ìgbésí ayé wọn jẹ́ torí ìdí èyí ìjọba orílẹ̀-èdè bẹ̀rẹ̀ tako mímọ́ gbé oògùn olóró wọ́n sọ di mímọ̀ pé kò dùgbà tí èèyàn bá gbé oògùn olóró kó tó di pé yóò jẹ́ èèyàn láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́wà gẹ́gẹ́ bí ọmọlúàbí tí yóò mọ̀ ṣe tí ó sì mọ̀ gbọ́ bùkátà tí ó mọ̀ ṣe dáadáa níbẹ̀ torí ìdí èyí gbogbo ẹni tó bá ń ṣe òwò ògùn olóró kí wọ́n mọ̀ pé ẹgbẹ́ òfin ó ń bọ̀ wá sọ́ọ̀dì àwọn láìpẹ́. Allahu akbar Allah. ẹgbẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ ní ìpínlẹ̀ lẹ́tọ́ẹ́ àti rọ gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba fún ètò ìkànìyàn tó fẹ́ wáyé ó sọ̀rọ̀ ìdí mímọ̀ lásìkò tó ń bá àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀ sọ̀rọ̀ lọ́jọ́ Jímọ̀ tó kọjá wípé lẹ́yìn ìgbésẹ̀ àti àfilọ̀ tí ìjọba orílẹ̀-èdè ṣe nínú ìpàdé ìgbìmọ̀ àwọn mínísítà tó wáyé lópin ọ̀sẹ̀ yìí ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn fẹ́ ṣètò ìkànìyàn fún àwọn oníṣẹ́ ọwọ́ jákèjádò gbogbo orílẹ̀-èdè láti mọ iye òǹkà wọn kí ìjọba ó sì lè mọ irú ìrànlọ́wọ́ àti ohun tí àwọn bá fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún wọn ìdí èyí ni ààrẹ ẹgbẹ́ wọn fún ìpínlẹ̀ nìtọ́yà fi ń lo àǹfààní láti máa ké sí gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ jákèjádò gbogbo ìpínlẹ̀ pé gbogbo ìgbàkigbà tí àjọ tó ń ka àwọn ènìyàn fún iṣẹ́ ọwọ́ bá ti ń bọ́ síta kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí wọ́n sì rí dájú pé wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lásìkò ọ̀hún ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní ìjọba orílẹ̀-èdè ti sọ wípé àwọn yóò jẹ nínú ètò ọ̀hún ó wá rọ gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ pé kí gbogbo wọn wà ní ìmọ̀ra sílẹ̀ kí wọ́n sì máa dáhùn àwọn ìbéèrè tó bá tọ́ àti tó bá yẹ kò ní dáa kí wọ́n yọ ẹnìkan sẹ́yìn tí àǹfààní ẹ̀ bá wá dé lọ́jọ́ iwájú kí onítọ̀ kọ́ wa mọ̀ gíga àbámọ̀ ìwọ̀nyí ni ọ̀rọ̀ tí ààrẹ wọn fi kásẹ̀ ìdí ọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ lásìkò gbà tó ń bá wọn sọ ọ̀rọ̀ lọ́jọ́ Jímọ̀ tó kọjá yìí ẹ̀yin ará mi ẹ má gbàgbé wípé ẹ̀yin náà lè máa darapọ̀ mọ́ ìkànnì Sunna TV Yorùbá lórí àwọn ẹ̀rọ ayélujára wa pẹ̀lú títẹ Sunna TV Yorùbá lórí Facebook Twitter Instagram Snapchat TikTok WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kétékété lẹ́mọ̀ ò àtẹ̀sìmọ̀ jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kanòjọ̀kan bákan náà lẹ́lẹ́ láǹfààní láti máa wo àwọn àtúntẹ̀ ìròyìn wa àti àwọn àtúntẹ̀ wáàsí eléyìí tó ń wáyé lójú amóhùnmáwòrán Sunna TV Yorùbá pẹ̀lú dídarapọ̀ mọ́ wa lórí YouTube nípa títẹ̀ Sunna TV Yorùbá lórí YouTube ẹ bá wa dòwò papọ̀ kẹ́sì lè bá a máa jẹ gbádùn àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan Sunna TV Yorùbá ń wáyé lójú amóhùnmáwòrán yín lórí decoder strong níbi tí omilẹgbẹ àwọn èèyàn tí wọ́n ti ń wò wá tí wọ́n sì ti ń jẹgbádùn wa ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn kẹ́ ẹ lè bá a máa wò wọ́n ìròyìn ilẹ̀ òkèèrè wọ́n ti sọ di mímọ̀ nílẹ̀ àjèrí wípé àwọn àjìjàǹgbara ẹlẹ́wọ̀n tó lé lọ́gọ́rùn-ún òun ni wọ́n ti gba ìdáǹdè kúrò lọ́gbà ẹ̀wọ̀n lọ́wọ́ ààrẹ abdulmajid tẹ̀bán lọ́jọ́ jímọ̀ tó kọjá yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi sọ̀wọ́ sáwọn oníròyìn wọ́n ní àwọn àjìjàǹgbọ́rọ̀ òun ni wọ́n ti mú láti inú oṣù karùn-ún sí oṣù kẹfà tí wọ́n sì ti wà lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ìwọ́de tí wọ́n ṣe lágbègbè iraq lórílẹ̀‐èdè algeria lẹ́yìn ètò ìdìbò àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wọn wá sọ di mímọ̀ pé àwọn àjìjàngbọrọ ohun tó fà á tí ìjọba orílẹ̀-èdè àjẹrí fi mú wọn tó sì fi gbá wọn dà sọ́gbà ẹ̀wọ̀n ò ní wípé lásìkò ìwọ́de wọ́n da ètò ààbò àti àlàáfíà orílẹ̀-èdè àjẹrí ìlú pẹ̀lú inú dúdùn ó ní àwọn ajìjàngbọrọ tí wọ́n gba ìdáǹdè fi ń dunnú tí wọ́n sì fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú bí wọ́n sì kú lọ́gbà ẹ̀wọ̀n ìjọba wa rọ̀ wọ́n láti tún máa ṣerú ẹ̀ lọ́jọ́ iwájú torí pé wọ́n gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè àjẹrí wọ́n sì máa yàgò fún ní tó bá lè mú ìpalára bá ètò ààbò àti àlàáfíà lórílẹ̀-èdè àjẹrí wọ́n ti sọ ọ́ di mímọ̀ nílẹ̀ Kóńgò olómìnira pé wọ́n ṣe àkànṣe ètò ìwé àdéhùn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ ẹ̀yáwó eh, àgbáyé FMM àti orílẹ̀-èdè Congo olómìnira nínú àtẹ̀jáde tí wọ́n fi sọwọ́ sáwọn oníròyìn ò ní wọ́n ní ìwé àdé ọ̀hún ò ní wọ́n fi lọ́lẹ̀ fún odidi ọdún mẹ́ta níbi tí wọ́n ti láǹfààní láti gba ètò ẹ̀yáwó mílíà kan àbọ̀ dọ́là fún àwọn àkànṣe iṣẹ́ kan nílẹ̀ Congo olómìnira ààrẹ Fẹ́mi Tshisekedi ló tọwọ́ bọ ìwé àdé ọ̀hún ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ àtúnṣe ìdàgbàsókè eléyìí tí yóò jẹ́ ìgbé ayé ìrọ̀rùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Congo olómìnira àti àwọn tó ń ṣe àtìkù níbẹ̀ ni ilẹ̀ Congo fẹ́ fi òwú ọ̀hún ṣe ó sì sọ di mímọ̀ pé àárín ọdún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ètò ẹ̀yáwó náà yóò fi wáyé eléyìí tí àwọn nígbàgbọ́ pé ní kété tó bá ti tẹ àwọn lọ́wọ́ òun náà làwọn yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀rẹ̀wò ó sọ di mímọ̀ ní lásìkò ìtọ́wọ́bọ̀wé àdéhùn pẹ̀lú àjọ FMN wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàkalẹ̀ fún àwọn àkànṣe iṣẹ́ ló ti wà nílẹ̀ fún àwọn torí ìdí èyí ní kété tí owó náà bá ti tẹ àwọn lọ́wọ́ àwọn ò ní wulẹ̀ dúró mọ́ tí iṣẹ́ tí ó fi máa bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wò ẹ̀yin ará mi bí yóò ṣe mọ ní dédé sáì ní nínú àkọ̀tún ìròyìn àpapọ̀ tó ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá ọlọ́run ọba ọlọ́jọ́ òní kò ní padà lẹ́yìn wa yóò sì máa bá wa ṣe gbogbo nǹkan a bá fẹ́ ṣe láṣeyọrí ẹ mọ́ báyìí pé ẹ̀yin náà lè darapọ̀ mọ́ ìkànnì Sunna TV Yorùbá lórí àwọn ẹ̀rọ ayélujára wa pẹ̀lú títẹ Sunny TV Yorùbá lórí Facebook Twitter Instagram Snapchat TikTok WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sì tún máa láǹfààní láti wo àwọn àtúntẹ̀ ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan níkànnì Sunny TV Yorùbá lórí YouTube ẹ máa wò wá ẹ máa bọ̀ wá kí ẹ sì máa bá wa dá sétò ọlọ́run ọ̀bọ̀ ọlọ́jọ́ òní kò ní padà lẹ́yìn wa àsìkò ìpalẹ̀mọ́ ọdún léyà fún gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí ọlọ́run ọba kò ní jẹ́ kí ẹnu ọ̀rẹ́ kó sílẹ̀ ayọ̀ àti ìdùnnú àlàáfíà ìfọ̀kànbalẹ̀ òun la ó fi ṣe ọdún pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa bá a bá wa ṣètìlé ìtàn pẹ̀lú ògo ọlọ́run ọba ọlọ́run lè jẹ́ ká fi eléyìí ṣe àṣemọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ látúnṣe lókè ìpẹ́ nínú owó náà lá ohun àlàáfíà àti ìdùnnú pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa ẹ má gbàgbé ẹ jẹ́ àṣebípa wa bá ṣe mọ́ nínú ọdún yìí ohun ọwọ́ wa ò tó ẹ má jẹ́ àfigọ̀ kọ̀fà ẹ má jẹ́ àṣe tí kò ní bá òfin ọlọ́run ọba mu ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ń ṣe ló ti wà ní ìlànà àti òfin pẹ̀lú bí ọlọ́run ọba mi ọba àlekèọlá bó ṣe là á kalẹ̀ àti bí aṣíwájú àwa ẹ̀dá ànámọ̀ọ́mọ̀ tá à ń tẹ̀lé bó ṣe ń ṣe gbogbo ohun tó bá ti tako òfin ọlọ́run àbí gbogbo ohun tó bá ti tayọ tí òjíṣẹ́ lámọ̀ náà sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ á yàgò fún un ká mọ̀ bá wọn ṣe ọlọ́run bá kò ní bá wa ló jẹ́ a ó sọdún ayọ̀ lẹ́ẹ̀kan sí Láwàní Abdulqoyum Kọ̀wí ló wà nídìí ẹ̀rọ Adéyínká Adéwọlé ló ti mú ròyìn ti àsìkò wá sí ti gbọ̀ sójú amóhùnmáwòrán yìí a lọ lásìkò yìí a sì tún máa padà wá lọ́jọ́ mi títí ìgbà tẹ́tù fi máa láǹfààní láti bá wa pàdé àánú ọlọ́run ọba mi ò lè fi wá sílẹ̀ ẹ gbàgbé pé Sunna TV Yorùbá òun ni máa wò الله أكبر الله